ó ga ọ èèyàn ọmọ yorùbá ṣe ti ń rí báyìí hmm. ẹ ti ń rí báyìí ẹ ti rí bọ́ ṣe ń vote hmm. wọ́n ti ní tẹ́bà ti lè vote fún APC kẹ́ máa lọ lé yín kẹ́ lọ jókòó lé yín jẹ́ kẹ́ ti lè máa fi fídíò yẹn hàn wá ẹ̀ rí ẹ̀rí náà ti vote ẹ̀ máa lọ vote vote tí count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 If I see you vote another, I will call Luka. If I see you vote another part, go ahead. Abeg big sis, abeg, abeg, abeg you dey come from God, ẹjọ́ tó lọ. I just see you for Ọlọ́run ní kẹ́kẹ́ ayé la gbogbo àwọn èèyàn tẹ́ bá ti wọ́n kó súnmọ́ yín ẹjọ́ tó lọ ẹ bá mi pass message yìí fún ọ.